fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tí a mọ̀ sí ilé iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ ẹ̀ka kan láti ilé BMA Global èyí tí ó wà ní Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn. Lórí eléyìí, mo fẹ́ kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà níbikíbi tí a wà mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi lónìí yìí a máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run ní èyí tí a tún wọnú oṣù tuntun ní oṣù kejì ní oṣù kejì ọdún ọdún 2025 mo gbàdúrà pé oṣù yìí lórúkọ Jésù á sàn wá sí rere kí a tó tẹ̀síwájú màá fẹ́ ní ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti Ọlọ́run wa àjíǹde àti ìyàgbé yín ga torí wípé ẹ ò padà ẹ̀yin ni ọba àwọn ọba Ọlọ́run gba ọpẹ́ wa. A ń lọ sínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Ẹ fi ara yín hàn wá. Ní èyí tí a máa sọ̀rọ̀ yìí, a fẹ́ mi sọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo etí tí máa gbọ́ kó di alábùkún fún, orúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní òní yìí ní agbára Ọlọ́run àti ní bí ọ̀sẹ̀ bí mẹ́ta sí mẹ́rin ni màá fẹ́, màá fẹ́ máa bá ara, a máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run lórí nǹkan tí à ń pè ní ìdánwò a fẹ́ mọ kí ni òtítọ́ tí ó wà nípa tó, tó wà nípa ìdánwò, kí ni òtítọ́ nípa ìdánwò. Ehn, lónìí yìí màá sì máa sọ̀rọ̀ lórí àkòrí wípé Ọlọ́run kì í dánni wò, Ọlọ́run kì í dánni wò. Mo fẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run láti ìwé Jákọ́bù, ìwé Jákọ́bù orí kìíní, ìwé Jákọ́bù orí kìíní, a ó kà láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹẹ̀dógún. Ìwé Jákọ́bù orí kìíní láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Bíbélì wípé ó ní ìbùkún ni fún ọkùnrin tí ó fi ọkàn rán ìdánwò. Nítorí nígbà tí ó bá yege, yóò gba adé ìyè tí Olúwa ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́. Kí ẹnikẹ́ni tí a dánwò má ṣe wípé láti ọwọ́ Ọlọ́run wá ni a ti dán mi wò. Nítorí a kò lè fi búburú dán Ọlọ́run wò. Òun náà kì í sì í dán ẹnikẹ́ni wò ṣùgbọ́n olúkúlùkù ni a máa ń dán wò nígbà tí ó bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀ fà á lọ láti tí a fà á lọ tí a sì tàn án jẹ ó ní ǹjẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ náà nígbà tí ó bá lóyún a ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán a ikú ẹ̀kẹ́ hallelujah tí ẹ bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà fún wa yìí ẹ rí ọkùnrin kan ló sọ̀rọ̀ kan èyí tí mo sì fẹ́ kí òye ẹ̀ wa dáadáa tí mo fẹ́ sọ ń bíbà yìí òun náà ni wípé ó ní ohun asán ni nígbà tí ènìyàn kan tó bá ń bẹ̀rẹ̀ sí ń dojúkọ ìdánwò torí pé ìdánwò ó jẹ́ nǹkan tí ó ní agbára àti wípé ó ń wípé Jésù Kristi nìkan ṣoṣo ni ẹnìkan náà tí kò, tí kò, tí kò, tí kò, tí, tí ìdánwò tí kò borí ẹ̀ àti pé òun nìkan náà ni ọkùnrin kan ṣoṣo tó jẹ́ pé ó mọ agbára ohun tí ìdánwò jẹ́ àti agbára tí ó ní. Eléyìí sì jẹ́ òtítọ́ pọ́nńbélé. Ẹ hallelujah. Tí a bá ń sọ nípa wípé Jésù Kristi ó mọ ohun tí wọ́n ń pè ní ìdánwò, òye ìdánwò. Ó yé Jésù Kristi, òun ni ó sì lè fún wa ní Òun ló ṣe lè fún wọn ní nǹkan tí à ń pè ní ìwúrí àbí ìkìyà àbí ìgboyà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn rẹ̀. Ẹ rí, nígbà tí Jésù Olúwa wa tó ní òye eléyìí láti inú wá, tó jẹ́ pé ó mọ ohun gbogbo láti inú, láti inú wá, ohun tí ìtumọ̀, tí ìtumọ̀ ìdánwò tí ó jẹ́. Ẹ òun náà ó ti ní ìrírí ẹ̀, ìdí ẹ nìyẹn ọlọ́run wa fúnra jésù kristu olúwa wa fúnra wọn fúnra wọn wọ́n ní ìrírí ìdánwò ni wọ́n ṣe lè náà ṣe lè sọ wípé ọlọ́run kì í dán ni wò ọlọ́run kì í dán ẹnikẹ́ni wò tààrà ẹ̀rí ìdí ẹ̀ ni wípé ọlọ́run nínú òdodo wọn nínú ìwà mímọ́ wọn kò lè fààyè gba ọlọ́run láti lè dán ẹnikẹ́ni wò ẹ̀rí bíbélì wípé a nílò láti rántí a ń láti rántí eléyìí a ń láti rántí eléyìí wípé ọlọ́run kì í dán ẹnikẹ́ni wò Ìyẹn ni a rí ní ẹsẹ̀ kẹtàlá ìwé Jákọ́bù orí tí mo kà yẹn. Ṣùgbọ́n ibo wá ni ìdánwò ti máa ń wá? Ìdánwò a máa ti inú ìwà, ìwà ara, ìwà ara ẹ̀ṣẹ̀, ìgbé ayé ẹ̀ṣẹ̀, ìgbé ayé ara ẹ̀ṣẹ̀ a máa ti bẹ̀ wá. Ìdánwò a máa wá láti inú ayé ìkejì nìyẹn. Ìdánwò a sì máa ti ọ̀dọ̀ Sátánì, a máa ti ọ̀dọ̀ ẹ̀ wá. Ní inú láwọn ìgbésẹ̀ sí ìgbésẹ̀ ní ìgbésẹ̀ kan sí èkejì ni a ti rí àwọn láti inú ọ̀rọ̀ Ọlọ́run yẹn la ti rí àwọn àwòrán èyí tí ó fi tó fi ìdánwò hàn. Àwòrán, àwòrán àkọ́kọ́ ta lè rí òun ni wípé ẹ̀ṣẹ̀ ó dàbí ǹkan tó jẹ́ pé ó ní, ó ní, ó ní ipá, ó ní ipá tó jẹ́ pé ó fi lè fa ẹnìkan, tó fi lè fa ẹnìkan, nígbà tó bá sì fa èèyàn ìfẹ́kúfẹ̀ẹ́ lọ sínú ìfẹ́kúfẹ́ ìfẹ́kúfẹ́ yẹn á sì bẹ̀rẹ̀ sí ń wú ni á sì borí ènìyàn ìyẹn ni a rí ní ẹsẹ̀ ìkẹrìnlá ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló lè máa wò bí bí ọ̀rọ̀ yìí bíi pé bí ọlọ́dẹ bíi pé èèyàn bá jẹ́ ọlọ́dẹ ni tó yẹ pé ó ṣọdẹ bí ọlọ́dẹ tó yẹ pé ó ń dẹ pàkúté fún ẹranko àbí àwọn àbí àwọn apẹja bí wọ́n ṣe máa ń dẹ wọ́n ṣe máa ń fi okùn àti oúnjẹ fi ń dẹ àwọn ẹja nínú omi. Nígbà tí a bá dán wọn wò, ẹ a rí pé ẹ̀ṣẹ̀ ìdánwò yìí á máa ṣe yòdòyòdò lójú wa. A sì dàbí, a dàbí nǹkan tó jẹ́ pé a fi ń dẹ ẹran tó ń fi sójú ọdẹ ni. Tó jẹ́ pé nígbà tí ó bá wá ti wá mú wa nínú àwọn ẹ̀ṣẹ̀ wa àti àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ wa, ẹ ibi tó ti máa ń mú náà nìyẹn. Nígbà tí a bá tẹ̀síwájú láti wo ìfẹ́kúfẹ̀ẹ́ yẹn, tí a sì tọwọ́ bọ̀ ẹ̀rí ìdánwò ó dàbí ọlọ́dẹ ni nígbà tí àwa pàápàá tá a sì jẹ́ ẹni tí wọ́n ń dẹ ẹ̀rí nígbà tí a bá fi lè fààyè gbà á ẹ̀rí pé nǹkan tí ohun ọdẹ yẹn pàkúté yẹn ẹ̀ẹ̀kan náà pín ló máa mú wa tí a ó sì wọnú ẹ̀ṣẹ̀ eléyìí dàbí ọlọ́dẹ tó yẹ pé ó dẹ pàkúté láti lè fi mú ẹranko bí ọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. Àwòrán kejì tí a lè rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yẹn, òun ni bí ìbí, bí àwòrán, bí ìgbésẹ̀ sí ìbí. Ó ní nígbà tí ẹ̀ṣẹ̀, nígbà tó bá lóyún, ẹn, ó ní yóò sì bí ẹ̀ṣẹ̀. Ó ní nígbà tí ẹ̀ṣẹ̀ bá sì dàgbà tán, ó ní yóò ṣe kí ni? Ó ní òun yóò sì bí ikú. Ìyẹn ni ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹ ẹ̀ṣẹ̀, ìdánwò, ìdánwò yìí ó ní ọ̀nà kan ó dàbí ìṣẹ̀lẹ̀ tó yẹ pé ó lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan a rí àwòrán ẹ̀ bẹ́ẹ̀ nínú àwòrán àkọ́kọ́ ṣùgbọ́n a ò gbọdọ̀ tún gbàgbé pé ó tún ìgbésẹ̀ kejì nínú àwòrán tá a lè rí yẹn ni wípé ó tún dàbí ìgbésẹ̀ kan sí èkejì nínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó ní nígbà tí ìfẹ́kùfẹ́ ìfẹ́kùfẹ́ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní gbègbésẹ̀ a máa kọ́kọ́ ní ìgbésẹ̀ àkọ́kọ́ nígbà tó bá yá ń gbà yẹn a tún tún bọ́ sínú ìgbésẹ̀ míì ẹ̀rí ẹ̀ṣẹ̀ tí um ìdánwò kì í ṣe ẹ̀ṣẹ̀ fúnra rẹ̀ nínú ara ẹ̀ ṣùgbọ́n tá a bá ti lè wá mú ìṣe ìpinnu láti lè wọnú ẹ̀ṣẹ̀ yẹn òun ni ó di ẹ̀ṣẹ̀ a sì máa bí a sì máa bí ikú gẹ́gẹ́ bí èrè ẹ̀rí tí a bá lè tí a bá lè rántí ẹnìkan nínú bíbélì ẹni tá a pe orúkọ rẹ̀ ní Jósẹ́fù ẹ rí i pé Jósẹ́fù ó mọ Ọlọ́run jẹ́ kí òye kó yé nípa nǹkan tí wọ́n ń pè ní ìdánwò ó sì gbé ìgbésẹ̀ ní kíá láti sá fún ẹ̀mí rẹ̀ àti fún ìgbé ayé rẹ̀. A rí àkọsílẹ̀ yẹn nígbà tí ìyàwó ìyàwó Pọtifárì tí ó ń fà á láti tó ń fà á sínú ìdánwò láti lè jẹ́ kó wá bá òun ṣe pọ̀ nígbà tó jẹ́ pé ó ní ọkọ tirẹ̀. Ẹ rí Jósẹ́fù ó sá ó na ní àti sáré ó na ní àti bọ́ṣọ rẹ̀ láti sá ó pariwo ó sá fún ẹ̀ṣẹ̀ yìí ó sá fún ẹ̀mí ara rẹ̀. Bákan náà ni ìwọ tó ń gbọ́ mi bákan náà ló ṣe láti sá torí pé ẹ̀ṣẹ̀ tó ń wò yẹn etí ìdánwò tó ń gbé wá yẹn ẹ̀rí tó bá lè tọwọ́ bọ̀ pẹ́rín tó bá lè lọ ó bá lè lọ ọmọbìnrin tó ń náwó sí ẹ níbi iṣẹ́ yẹn ọkùnrin tó ń ṣe tó ń ra àwọn oríṣiríṣi nǹkan fún ẹ ìwọ tó jẹ́ ọ̀dọ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn ìgbésẹ̀ burúkú burúkú tó jẹ́ pé àwọn àìdánwò èṣù ẹran ara àti ayé tí wọ́n lè máa gbé wá tá a bá lè lọ tọwọ́ bọ̀ pẹ́rín ó já sí ikú nìyẹn o ikú ẹbí lè kú o ó lè já sí ikú iṣẹ́ o ó lè já sí ikú àlàáfíà ó lè já sí ikú ìsinmi ọkàn ó lè já sí ikú ìbàlẹ̀ àyà ìwọ tí ò ń gbọ́ mi ní àkókò yìí mo fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ jẹ́ kí ìwé Jákọ́bù yìí èyí tí a kà tá ìsọ̀rọ̀ lórí yìí jẹ́ kó jẹ́ ìrònú fún ọ láti jẹ́ kó mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ó ní oró ó sì máa ń fẹ́ fani ó máa ń fẹ́ fani tí o bá mọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kó bó ṣe ń re bẹ́ẹ̀ lákòókò yìí mo fẹ́ gbàdúrà pẹ̀lú ẹ wípé Ọlọ́run yóò ṣe ọ ní ojú yóò ṣe ọ ní iyè láti rí ire láti yàtọ̀ sí búburú àti láti lè tẹ̀lé èyí tó jẹ́ ọ̀nà èyí tó jẹ́ rere ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà wípé Ọlọ́run ẹ̀mí mọ́ yóò tọ́ ní gbogbo ìrìn àjò ayé rẹ lónìí sínú òdodo Ọlọ́run. Mo gbé ní orúkọ Jésù Kristi Olúwa wa ni mo gbàdúrà. Àmín. Ìwọ tí o gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lónìí tí o sì fẹ́ béèrè béèrè àbí o ní ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four jésù kristi ni olúwa ó dàbọ̀.